mo kí gbogbo àwa tí ọlọ́run fún ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yìí ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà mo kí wa pé a kú dédé àsìkò yìí báwo ni iṣẹ́ ṣe dáadáa la wà ṣé kò sí wàhálà mo bẹ ọlọ́run elédùmarè kó jẹ́ kí a máa wà dáadáa ní gbogbo ìgbà àmín ọ̀rọ̀ kan ni mo mú wá fún wa lónìí tí àkọlé ọ̀rọ̀ náà máa jẹ́ wàhálà kí ọlọ́run elédùmarè kó là wá kúrò níbi gbogbo ìran wàhálà tí ń bẹ láyé ẹ̀yin èèyàn mi kò sí ẹni tó wà láyé tí kò ní wàhálà tó ń bá a pọ̀ wàhálà ilé ayé ẹlòmí ìyàwó ẹ̀ ni wàhálà ilé ayé ẹlòmí-ín ọkọ ẹ̀ ni wàhálà ilé ayé ẹlòmí-ín àwọn òbí ẹ̀ ni bákan náà wàhálà ilé ayé ẹlòmí àwọn ọmọ tó ni. ọ̀gá ẹlòmí-ín ò lè jẹ́ wàhálà fún un tó bá rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó wà láyé tí kò ní wàhálà àwa àti wàhálà alẹ̀ pọ̀ àjọ ń jẹ ni àjọ ń mu ni lópin ìgbà tí a bá ti nawọ́ àjọṣepọ̀ sí ẹlòmíì wàhálà dẹ̀rẹ́ látòrí èèyàn méjì ló ti máa ń bẹ̀rẹ̀ tó bá yá á di tèèyàn mẹ́ta á di tèèyàn mẹ́rin bí wàhálà ó ti máa máa tàn nìyẹn títí tí tí wàhálà fi gba gbogbo àwùjọ kan àwùjọ tí wàhálà bá dẹ̀ wà níbẹ̀ ọ̀ràn yẹn ni kò ní sí ìfọ̀kànbalẹ̀ ńbẹ̀ àwùjọ tí kò dẹ̀ sí ìfọ̀kànbalẹ̀ dẹ̀ rèé ìdàgbàsókè ò lè sí láwùjọ náà láéláé tó bá rí bẹ́ẹ̀ hmm, kí ni ohun tí ó ń fa wàhálà sínú àwọn àjọṣepọ̀ wa kí sì ni oògùn tàbí ọ̀nà àbáyọ sí àwọn wàhálà yìí àkọ́kọ́ ná oríṣiríṣiì nǹkan ló ń bí wàhálà ṣùgbọ́n ọ̀gá gbogbo ẹ̀ pátá òun ni àṣìṣe àṣìṣe tó dẹ̀ lágbára jù láyé òun ni kéèyàn ṣi ọ̀rọ̀ sọ tàbí kéèyàn má mọ ìwà hù ẹni tí ò bá ti mọ ọ̀rọ̀ sọ tí kò mọ ọ̀rọ̀ kan là sọ kò mọ ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ tí a sọ sí àgbà tàbí ọ̀rọ̀ tá a sọ sí ọmọdé kò mọ bí a ti ń bá ọkọ sọ̀rọ̀ tàbí ìyàwó kò mọ bí a ti ń bá ọ̀gá ẹni sọ̀rọ̀ bákan náà kò mọ a ti ń bí yóò ti máa bá àwọn tí lẹ́nu iṣẹ́ sọ̀rọ̀ ẹni tí ò mọ ọ̀rọ̀ sọ kò ní mọ ìwà hù ẹni tí ò dẹ̀ ní ìwà gbogbo ìsinmi ẹ̀ pátá lórí wàhálà ni ọ̀rọ̀ tí o ò mọ̀ sọ àti ìwà tí o ò mọ̀ hù òun ló bí wàhálà sínú ayé ẹ̀ ronú sí gbogbo wàhálà tó wà níwájú ẹ kí ló fà á tí kò bá kí n ṣe ọ̀rọ̀ ẹnu ẹ á sì jẹ́ àìmọ̀ ìwà hù ẹ̀ ìwọ rèé wàhálà rèé kí wàá ní ọ̀nà àbáyọ sí wàhálà èyí tó wà níwájú ẹ lọ́wọ́lọ́wọ́ ọ̀nà àbáyọ kan náà ló wà fún ọ lọ kọ́ bí èèyàn ti máa ń o sì lọ kọ́ bí èèyàn ti máa ń ìwà èèyàn ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu ẹ̀ ọ̀rọ̀ ní í yọ obì ní àpò òun náà ni ó sì ń yọ idà ní akọ̀ lọ ilé ẹ̀kọ́ ìwà láti lọ kọ́ bí a ti ń bá àwọn èèyàn lò ilé ẹ̀kọ́ ìwà yóò fún ọ ní ẹ̀mí ìtẹríba láti lè tọrọ àforíjìn ọwọ́ àwọn tí o ṣe ọ̀rọ̀ sọ sí. Si tàbí àwọn tí o sì wà hù sí. Báyìí ni o ṣe wọnú ìsẹ̀mí tuntun tó kún fún ìfọ̀kànbalẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí. Kò ní jù báyìí lọ lónìí títí tí a fi pàdé lórí ètò míì. Èmi ni tiyín tòótọ́ Adélaní Al-Arudi láti orílẹ̀-èdè Tunisia. Ó dìgbà.